Amém. خذلان مبين وقالوا لولا أنزل عليه ملك ولا أنزلنا ملكا لقضي الأمر ثم لا يرشدون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فآقى الذين فآقى رسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا ثم انظروا كيف كان عاقبة المكذبين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه المجيد الشيطان الرجيم كل ما أوحي إليك من الكتاب أفرق من ذلك هذا بتلاوته وتقصفا عبقاته وتقصا بمعاته فإنه من أعلم الأعمال فهم ما في نزل كراهة يخرج من المسجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألكل وعد وألكم فيها وعيد ألكم فيها قصاص وإنسان وألكم فيها عبر وأنصار خمس مئة مئتان وحرام ومئة تسبيح ودعاء وزنة وجه بسم الله لمسوا بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينصرون ولو جعلناه ملكا لجعلناه رجلا ولنبسنا عليه ما يلبسون ولقد استوسع برسله من قبلك فهاك بالذين سعدوا من ما كانوا يستغفرون قل سيروا في الأرض فمن كيف كان عاقبة المكذبين الحمد لله رب العالمين فيا ربي أولا فإنهم وعلم وما يمكن تؤمنوا كفار قل توسلنا إلى ملك الذي أمر به يا الله لا فسبحانه بعباده وصفاته ويكفي في نفسه كل هو الله فلا قبله أي ولا أي بعده ولا مثله أي يمر كما يرى ما شاء الله ما شاء الله لا قوة láàrùn àdá. Ilá bìlá. Ilá bìlá. Máṣàlá. Máṣàlá. Láàkùwátà. Láàkùwátà. Ilá bìlá. Ilá bìlá. Ajá ọ̀pẹ́ fún ọlọ́pẹ́. Alhamdulillah. Ọba tí ọ̀dá wa dúró, òun náà ni ọba ní bá ìṣó náà lọ àdúgbọ́nàdọ̀ náà náà ibi tó bá ní bàjẹ́ ìyókù náà náà jẹ́ ọ̀rọ̀ fún wa náà wọ́n á yọ sí wa náà ìgbàlẹ́ sí fún wa. èyí tí a fi ṣe fáìlì àwa lónìí ohun tá a ti mọ̀ ní kódà àwọn ọmọ wa náà mọ̀ àwọn ìrísí lọ́rọ̀ pẹ̀lú kí a ní orí kí wọ́n àwọn méjèèjì wá ń gbé wá. ohun tí ó fi orin tí ó yẹ sọ òun la fẹ́ la fẹ́ lò síwájú náà àtọ̀rọ̀ ìgbà àti ìpadà bí Muhammad nígbà tí a sọ pé àlàmúnà ìyá ìsàlẹ̀ ẹlẹ́kọ̀ọ́ àgbàgbé ráfà ìlúdé àjà ìlàgbé ìyẹ̀kọ̀ Lẹ́yìn náà, àwọn àgbà àwọn àgbà tí wọ́n ní onípa àtàríkà, wọ́n ní láti ṣe ní àti màá náà. غفر الله لهما بما وقرا nínú yàtà yóò bá ní ṣe ìdáríjì fún wa ó ti bá ní kẹwọn ẹrú ẹlẹ́ṣẹ̀ ní gbogbo àwọn ẹ̀dá níwájú Ọlọ́run ìgbẹjẹ bá kù sí Ọlọ́run adìmójú fún ọbẹ ọ láì sí ìjà náà Ọlọ́run mójú fún ọbẹ ọ. ọ̀rẹ́ kẹ́wọ́ márùn-ún. òun náà ni tí àwọn àfáà kọ òní ṣàjẹ́ pé bóyá na náà dì olóko ẹjẹ́ kí ajá ló ṣòro bá lè máa ká sì máa túmọ̀ rẹ̀. فزودني التقوى مالك عيسو قل سلام عليك إلى الإمام إنما وصايا روحكم ترجعون ní àbáàní tàbàwà àtàwà ní ìpá ìpáyọ ọlọ́run ó fi ṣe ìṣẹ̀mú báwọn. Màá ń lábàlá àtàlẹ́ òkú àtẹ̀mí ni wọ́n bá ní owó ní ká fi ìpayọ̀ náà ká fi ṣe ìṣe pa. èèyàn ni pé ṣé ọlọ́run á mọ́ ṣíṣe rẹ̀. Ọ̀yẹ́ náà látàrí rí. Orí pé láyé dájú ọmọ o. Ìdáradà dára ìjọ. A ti tàrí ìṣòro ìlànà bá kiri ọmọ báyá bílẹ̀ bá sú báyá ó di àtẹ̀mọ́júmọ́ ẹnìkan ọ̀mọ́. bàtà orí sọ̀rí ní bátàlì ìyá ìlú ìlàjì. mélòó mélòó ni ẹni ọ̀nàlàbíà tó ń kó láyé láì sàárẹ̀ kankan pa á. Bọ́lá ni a yìí ní àṣà ní ìlànà ìdájọ́ mélòó mélòó sì ni aláàárẹ̀ títí ń ṣẹ̀mí àwọn èèyàn gbọ́ fẹ̀mí lọ́fẹ̀ẹ́ fún un síbẹ̀ títí ń gbére lọ títí. lórí àdúró èèyàn lọ ní ilé ẹ̀mí Ilé ìyà kún kéèké o. wọ́n ti gbé wa lórí òkun sàárè. Bàbá ń gbé bàtà yomo sí wọ́n lò bí o lẹ́rìí Mẹ́rin mẹ́rin ni ọ̀dọ́, tó sọ pé ọmọ jímọ́ ilẹ̀ tó ilẹ̀ tó ta sí. Bàbá mi ló ṣe ìyáde Áfíríkà òwúrò wa wà láàrin ìlú. Fẹ́ pé aṣọ ọkù rẹ̀ fún ìtẹ́mú tí ó sì Bàbá mo ní àrùn sí Táyà ló máa dìbà òye ha. Nínú mélòó ni ìyàwó tí wọ́n máa múra fún yóò bọ̀ sọ́dọ̀ ọkọ ẹ̀ ọkọ náà sì máa múra pé ìyàwó ń bọ̀. bàbá mi kò rí láti bàbá mi kò rí láti àríwá àwọn. ẹ̀yìn bàbá ẹ kọ́ níbí. ẹgbẹ́ náà ló lé láti ìkọ́lé tí wọ́n ń ṣètò gbogbo nǹkan ó ti ṣírò ẹ̀mí wọn máa ẹni tó ti kó láyé. wáàsí ni yọjọ́ fún wa o. wáàsí rẹ̀ ká jẹ́ kí ó tó wáàsí wa àti àkáwù. Náà, wọ́n wà á kọ́kùn àdìsí àwọn ọmọ ọ̀gbìn àkọ́kọ́ yẹn dìé. Bàbá tí ní gbé ọlọ́run jẹ́ ọmọ lápá, ọmọ lápá ìpayọ ọlọ́run nínú ọkàn فزود بأسفها فإنها فلا تعيري ذات الأيام فمن طريق ما فمن بين التي أضعوا بأجله أفنيدا من الدار أتركم فنحن Ẹ máa jẹ́ kí

ورنا بالقليل والاستداد ليوم رقيب òní wọn ní à ń sùn nǹkan mẹ́rin yẹn ni wọ́n dìpọ̀ oúnjẹ takuwa. àkọ́kọ́ ẹ̀ ni pé a ó fún mi náà jà ní a máa bẹ̀rù ọlọ́run ọlọ́run tó ń bẹ̀rù o. ẹ̀kejì ni wọlé àmọ́lùkù tàbí sílẹ̀ a máa ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ ẹ̀kẹta ni wá lè dá bí pọ̀lì ìlì ká ní tẹ̀lọ́rù sí nǹkan díẹ̀ tọ́lọ́ ń fà. ẹ̀kẹrin ni wá lè sì dájú ìyá omi ọ̀hí a máa múra sílẹ̀ di ọjọ́ ìrìn àjò. ìmúlẹ̀ wọn náà jẹ́ dà àwọn àbá sínú àǹkúrá gbà yìí. Akí àwọn ọ̀gá wa ayé